orúkọ mi ni ọmọléwu adétúnjì francis tí gbogbo èèyàn máa ń pè ní jábélé aka kónkó jábélé. mo rò pé gbogbo yín ti gbọ́ arákùnrin yìí ni ẹ̀sùn wá wípé ó bìtírè olóyè Ìgbòho majority àwọn èèyàn ni wọ́n ti si ọ̀rọ̀ sọ lórí ẹ̀ àwọn tẹ́ bínú náà majority ò jẹ̀bi o wàlá ìtara ìfẹ́ tí wọ́n ní sólóyè Ìgbòho ni wọ́n fi bínú téèyàn bá fẹ́ràn èèyàn dénú kò gbọ́dọ̀ gbóòrú bẹ́ẹ̀ kó má tara bẹ̀tì tara jù ní ò dáa. ní ọjọ́ ìjàrún àbíjẹfà ni ni Mr. Jábélé pè mí òun fẹ́ kí n gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó ṣàlàyé fún mi yóò fẹnu ara ẹ̀ wí àmọ́ kí n tó lè aláwọ̀ pé kájọ jókòó sọ̀rọ̀ báyìí mo pe àwọn mẹ́rin nínú àwọn tí wọ́n súnmọ́ olóyè Ìgbòho ní tí wọ́n sọ ni mo ti sọ níbẹ̀rẹ̀ program eléyìí tó lọ yẹn um, alàgbà kóńkó jábélé kí ló ṣẹlẹ̀ tẹ́ fi sọ pẹ́yìn lẹ bìtírè olóyè Sunday Ìgbòho. ẹ ṣe aláàjì ṣe mọ̀ yí pé <clears throat> fúnra mi ni mo pè yín bẹ́ẹ̀ ni nítorí pé. Be Eh, ìgbà tí ọ̀rọ̀ ìgbésí ayé ara mi tó fẹ́ sú mi mo á wò pé mi ò lè máa pe àwọn àgbààgbà wa lásán àwọn àgbààgbà wa lẹ Yorùbá nìkan kí n má pe àwọn tí mo mọ̀ lẹ́ni Ọlọ́run tí wọ́n tún ń lo ìlànà tọ́lọ́run ṣe gbogbo ètò wọn òun ló jẹ́ kí n pè torí ìgbà tí mo fi pè yẹn hospital ni mo wà ńgbà yẹn hospital ni mo wà torí irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ sí mi rí kò jẹ́ kí n ara mi ó lè gbà á mo kàn àwọn kan ló kàn ṣàdédé pè mí náà ní kí n wo program tó ń lọ ni mo dẹ̀ wo program yẹn ah mo rò pé èèmọ̀ ńlá kí leléyìí irú àgbákò kí leléyìí so mi ò dẹ̀ mi ò bínú mi ò tiẹ̀ lè bínú sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunday Àdìsá Ìgbòho ṣàwọn aládekún ìfẹ́ tẹ ẹ ní sí gan lẹ ní sẹ́mi náà ọlá nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa lẹ́bi wá wò pé iṣẹ́ àwọn ta nífẹ̀ẹ́ yìí ni wọ́n ń bì ni wọ́n ń dara wọn gbogbo èpè tẹ́ ń ṣẹ́ ọ̀ èpè pé ẹ nífẹ̀ẹ́ Sunday Igboho ni ṣùgbọ́n mo gbà á ládùúrà pé èpè yẹn ò gbọ́dọ̀ gbélẹ̀ èpè tẹ́ ń ṣẹ́ yẹn ò gbọ́dọ̀ gbélẹ̀ ìsídà tó bá jẹ́ pé èmi ni ọ̀dàlẹ̀ gbogbo èpè yẹn gbọ́dọ̀ ṣẹ́ lórí mi ṣùgbọ́n tí mi bá ṣọ̀dàlẹ̀ képè yẹn máa lọ sí orí àwọn tó fẹ́ fi ọ̀rọ̀ yìí pawó lásán tí wọ́n fi gbé jáde àwọn tí wọ́n rí pé tí wọ́n bá sọ̀rọ̀ yìí owó àti ibẹ̀ yọ képe yẹn máa lọ síbẹ̀ èpè míì náà tẹ́lẹ̀ míì fẹ́ ṣẹ́ tí ò tí ìṣẹ́ tó wà nínú ọkàn ẹ̀ láì tí ìṣẹ́ jáde tí ó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ẹ̀mí lọ̀dàlẹ̀ kó máa bọ̀ lórí mi ṣùgbọ́n tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ kó padà sọ́dọ̀ àwọn tó rò pé wọ́n lè dàwárù yìí láti lè máa gba owó lásán lásán so nǹkan tí mo rí ń bẹ̀ nìyẹn tí mo fi wá sí ọ̀dọ̀ àwọn bàbá wa ní tí mo fi pe nọ́mbà wọn kí n tó kọ́ tó discharge mi ní hospital ní ìjarun. kí ni ìbáṣepọ̀ tó ti wà pẹ̀lú ẹ̀yin àti olóyè Sunday Igboho tẹ́lẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ìbáṣepọ̀ ló ti wà láàrin èmi àti olóyè Sunday Igboho ọ̀rẹ́ tipẹ́tipẹ́tipẹ́ ni wá a tún ní àwọn ọ̀rẹ́ náà tó súnmọ́ ojú èmi lọ tí mo lè sọ wípé èèyàn tó mú mi súnmọ́ olóyè Sunday Igboho tí mo fi mọ̀ ọ́ àwọn ni ààrẹ láti kónkónbìló. ọ̀rẹ́ mi dáadáa. àwọn ló mú mi mọ olóyè Sunday Igboho adẹjọ́ wa dòní náà ni àtàrẹ àti olóyè Sunday Igboho wọ́n mọ̀ pé mi kì í ṣọ̀dàlẹ̀ bàtí adẹ̀tí mọ́ra wa nísìnyí kò í ṣọ̀rọ̀ ó ti lé lógún ọdún ó ti ẹ̀ ti lọ sí ọgbọ̀n ọdún báyìí tá a ti mọ́ra wa ẹnìyàn kan ò tí ì jẹ́ nǹkan gbà náà ṣégbà tí ọlọ́run wá pé kí kálukú náà kó máa jẹ́ èèyàn láyé ara ẹ̀ ìgbà náà láṣẹ wá dìde ọ̀dàlẹ̀ láṣẹ wá dára wa èèyàn ní gbowó ẹkún kó fi rajà ìrìn èèyàn tó bá dalẹ̀ ọ̀rẹ́ ìwúndò kan má dalẹ̀ ọ̀tá ẹ̀ jẹ́ kọ́lọ́wọ́ ó ṣèdájọ́ má dalẹ̀ ọ̀tá ẹ̀ ọ̀tá tó bá mọ̀ pé o ti mọ̀ lọ́ta tó bá ní ibà ṣe mọ́ eléyìí tó fi fà á láyé lọ́wọ́ má bàa ṣe mọ́ra yà fún kọ́lọ́wọ́ bá má bàa da ẹlẹ́jọ́ apààyàn torí ẹ̀sùn tí wọ́n fi kàn mí ẹ̀sùn apààyàn nítorí tí àwọn tó wá sílé olóyè Sunday Igboho tí wọ́n pa èèyàn méjì ọ̀rẹ́ mi gidi tímọ́tímọ́ tímọ́tímọ́ gidi àdògán ni wọ́n pa wọ́n sì pa alhaji afa fatai kí ẹ̀jẹ̀ àdògán tí n bá mọ̀ nípa ẹ̀ kí ẹ̀jẹ̀ àdògán wá ké lórí mi àti rẹmi tí n bá mọ̀ nípa ẹ̀ ẹ̀jẹ̀ àdògán kó máa lọ ké lórí àwọn tó fẹ́ máa fi ọ̀rọ̀ yípa wó ní àṣẹ ilé agbára ilé àṣẹ táwa yìí kọ́lọ́ wọn bá gbà bẹ́ẹ̀ káwọn èèyàn mímọ́ tí ń bẹ nílẹ̀ gbogbo àwọn èèyàn mímọ́ tí ń bẹ nílẹ̀ Oòduà nílẹ̀ Yorùbá wa yìí àwọn àfáà ni o àwọn wòlíì ni o kọ́lọ́wọ́ wà láàdúrà tí wọ́n gbà ní àná ní Sunday kọ́lọ́wọ́ wọlé ilé tí wọ́n gbà níjọ́ Jímọ̀ ní mọ́kẹ́láṣí kọ́lọ́wọ́ wá darí èpè olóró sí orí ọ̀dàlẹ̀ tó fẹ́ ba tó fẹ́ da ilẹ̀ Yorùbá láàmú tó ń torí ohun táwọn fẹ́ jẹ tó fẹ́ fi ara ní èmi kọ́lọ́wọ́ gbé ìnira yẹn kúrò lórí mi kọ́lọ́ gbé kárí àwọn àti ìdílé wọn ṣùgbọ́n tí n bá mọ̀ ń pa ẹ̀ tí n bá mọ̀ ń pa ẹ̀ gbogbo ohun tó kù tí màá lò ń gbé sí ayé mi inú ìnira ni kí n ti lò ó Allah. mo tún ní nǹkan kan tí mo fẹ́ béèrè torí mo rántí pé nígbà tèmi ń jẹ́ adarí hajj gbogbo Ọ̀yọ́ state ẹ̀yin náà ń ṣe alága kanṣu ọmọ ìlú wo ni báwo ni relationship yín pẹ̀lú olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ yìí gangan mo fẹ́ kẹ́ sọ díẹ̀ nípa yìí. ọmọ igangan ni mí ní ìjọba àríwá ilẹ̀ ọmọ ìgangan gangan ni. àti ìyá àti bàbá mi ọmọ ìgangan ni ọmọ ìgangan ni mi ibẹ̀ ni wọ́n bí mi sí ibẹ̀ ni mo lajú sí ibẹ̀ ni mo ti kàwé ibẹ̀ ni mo dẹ̀ ti kí o tó di pé mo jáde lọ sílùú mi láti lọ kàwé àbí láti lọ wá ọrọ̀ ajé lọ ibẹ̀ nígbà tí mi wàá tún wá rí nǹkan tí mo wá ń tà yẹn ibẹ̀ lọ́lọ́run wá dá mi padà sí tọ́lọ́run ti fi orí tọ́lọ́run ti wá ṣe mí lórí rí ọmọ ń alága kanṣu wo lẹ ti ṣe kọjá. ẹ ní ayé mo ti ṣe alága kanṣu ní ìjọba ìbílẹ̀ ìbarapá north kí á ti kà ní o mo ti ṣe lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. lẹ́ẹ̀mẹ́ta alága kanṣu kí á ti kà lẹ́ẹ̀mẹ́ta ah, ẹ gbìyànjú. nǹkan tí mo tún wá fẹ́ béèrè àwọn ìrìn àjò olóyè Sunday Igboho ọ̀pọ̀ gba àwọn nǹkan tí mo gbọ́ nínú ìwádìí mi wọ́n ló ṣẹlẹ̀ níjọ́ kan tó jẹ́ wípé ẹ̀ dàìváàtì olóyè wípé káwọn ó gbàbì kan nígbà tó jẹ́ pé ibi tẹ́ ẹ ní káwọn ó gbà táwọn bá gbàbẹ̀ ní ọwọ́ àwọn tí wọ́n ń fìbọn lé àwọn kiri làwọn ò bá kó sí ìyẹn jẹ́ kan nù point tí mo gbọ́ pé phone call yín ó ń já confusion sílẹ̀ kí lẹ lè sọ lórí yẹn. ẹ ṣe aláàjì àwọn tó jẹ́ èèyàn gidi àwọn tó jẹ́ èèyàn gidi tí wọ́n sì ń fọkàn gidi bá wa lọ tí wọ́n fẹ́ kí nǹkan tiwọn náà bàjẹ́ kò sẹ́ni tó lè sọ̀rọ̀ ẹ̀ fún mi kò sẹ́ni tó lè sọ̀rọ̀ ẹ̀ fún mi ohun tó ṣẹlẹ̀ ni pé lọ́jọ́ tí àwọn jàǹdùkú wa da ìlú Ìgẹ̀gẹ̀rú tí wọ́n bà nǹkan jẹ́ torí wá tí olóyè Sunday Ìgbòho wá sí Ìbàràpá olóyè Sunday Ìgbòho kò sọ pé òun ò fẹ́ Fúlàní o kò sọ pé òun ò fẹ́ Fúlàní o òun ò fẹ́ Fúlàní o gbogbo àwọn tó ń sọ̀sọ́kú sọ pé ẹkùn ọkọ̀ kínní kò lóun ò fẹ́ Fúlàní tí ó bá ń sọ̀rọ̀ ẹ̀ ó máa ń là á pé àwọn jàǹdùkú tí wọ́n ń nílùú alára láàrin wọn tí wọ́n jẹ́ bí ajínigbé ajínipa àwọn tó ń ṣe kidnapper àwọn làwọn ò fẹ́ rí irun tó dẹ̀ yẹ kí aráàlú gẹ̀gẹ́ pè wọ́n pé kí wọ́n wá ni pé agbọ́ kí wọ́n lọ sí Kìṣí nígbà tí kidnapper ń dà wọ́n láàmú bẹ̀ kí wọ́n jọ kí wọ́n wá ran àwa náà lọ́wọ́ nílẹ̀ Ìbàràpá kí wọ́n jọ torí issue of kidnapping and raping all these uh, problem yẹn pọ̀ débi pé ojoojúmọ́ là ń rìkọ́ọ̀dù casualty wọ́n pa ẹnìkan sínú oko wọ́n yìnbọn sẹ́nìkan nínú oko wọ́n bí ẹnìkan lọ́wọ́ nínú oko kò níye ìyẹn ló jẹ́ kí wọ́n ránṣẹ́ sí wọn wọ́n dẹ̀ wáá ṣe kìlọ̀kìlọ̀ lọ́jọ́ náà pé kí àwọn tí wọ́n tó bá jẹ́ àwọn fúlàní àbíbò òru ni kán lọ stop gbogbo rọ́bìṣì yìí o ṣé bí ìlú yìí náà lẹ́tijọ́ ń gbé tipẹ́tipẹ́ tí ò sí ṣòro láàrin ara yín tó bá yẹ pé àwọn àlejò kan ló bá wọ̀ yín láàrin tó ń dá wàhálà yìí lẹ̀ ẹ tètè mọ̀nà kẹ́ ẹ fìtì àwọn àlejò ẹ house láàrin ara yín kẹ́ ẹ lè sàn díwọn ìwé kọ́ má bàa ṣàkóbá fún yín nǹkan tí olóyè Sunday Igboho wá ṣe ń jọ náà nìyẹn àwọn tí wọ́n wá bá àìfarabalẹ̀ tó ló dá wàhálà lẹ̀ hmm. àìfarabalẹ̀ tó ní àìfarabalẹ̀ tó ní ṣé báwọn náà lájọ ń gbé tipẹ́tipẹ́ tí wọ́n bá farabalẹ̀ tí wọ́n jẹ́ kó dìlí. ẹ bá rí àwọn ọ̀daràn yẹn gangan mú. àtijọ́ wọn bọ́ làbájọ iṣẹ́ papọ̀ tábà fi rí àwọn ọ̀daràn yẹn mú. àìfarabalẹ̀ wọn ni ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn lọ́jọ́ tí èmi àtúndé Sunday Igboho náà la lọ síbì kan ni wọ́n bẹ̀rẹ̀ sí pè wá wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí pààyàn gbọ̀ngàn wọ́n ti wọlé síbẹ̀ wọ́n ti ṣe ọ̀rọ̀ yìí bà mí nú jẹ́ nítorí nǹkan tí mo fi ṣe wàhálà yìí náà lílé yìí irú àdánwò wa lílé yìí mo bá lọ bá olóyè Sunday Igboho olúwa mi ẹ̀gbọ́n kan bá bàbá tó ṣẹlẹ̀ ni torí mi ò tó bí mo ṣe máa ń pè é nìyẹn nítorí àwọn náà jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n fi àpọ́nlé gidigidi fún mi bóyá àpọ́nlé náà làwọn èèyàn rí tí wọ́n fẹ́ bàjẹ́ tí wọ́n bá bà tó bá gbọ́n bá ti kúkú ya èmi àtúnlẹ̀ Sunday Igboho ṣùgbọ́n tí wọ́n dá nǹkan tí ìran mi ò ní gbàgbé láyé sílẹ̀ ni ṣebí màá lọ láyé ara mi tọ́lọ́run bá sọ wípé ẹ̀yìn àtúnpadà pàdé tí ojú ọ̀tá bá hàn ṣebí ojú ọ̀tá ojú àṣebí á hàn ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn tí a lọ síbẹ̀ tí wọ́n ní wọ́n wá ṣe kinní yẹn olóyè Sunday Igboho ní pé àwọn ti di popular figure gbogbo ojú ti wà lára àwọn àwọn ò lórúkọ ìta adé sílé olóyè Sunday Igboho oníkan bí aago kan wọn ò lè bá wa lọ mọ́ ṣùgbọ́n àwọn ọmọ kan tó ń wò pé à lè fi jábélé lẹ̀ báyìí pẹ̀lú ọ̀rọ̀ ọdún ẹ ọlọ́run á jẹ́ kó dáa fún gbogbo yẹn èèyàn ọmọ yẹn òru yẹn náà ni wọ́n múra lọ́dẹ̀ tẹ̀lé mi lọ adẹ̀ lọ síbẹ̀ adébẹ̀ ní nǹkan bíi aago mẹ́rin kọjá ọlọ́run dẹ̀ lò wá láti paná gbogbo fìtínà yẹn lẹ́nu gbàtà débẹ̀ ọlọ́run lò wá láti paná gbà wọn ni pàwọn èèyàn kan ti dé àwọn náà fẹ̀yìn lẹ̀ lọ́jọ́ yẹn ìgbà tó wá ọjọ́ ẹ wá jẹ́ Saturday stroke Sunday ìgbà tó wá di ọjọ́ Monday olóyè Sunday Ìgbòho wá wá síbẹ̀ láti wá wo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ pé à àwọn ti ní kí Jábélé máa láti àná àwọn gbọ́dọ̀ lọ ṣàbẹ̀wò síbẹ̀ yẹn ìgbà tó ń yẹ̀ dé kí wọ́n tó lọ́dọ̀ wa làwọn èèyàn ti ń pè wá pé ilé ọ̀sìn sójà bíi mẹ́wàá ló tẹ̀lé wa lẹ́yìn ẹ gbọ́ mi dáadáa kẹ́dẹ̀ bèèrè lọ́wọ́ àwọn olóyè Sunday Ìgbòho ẹ bèèrè lọ́wọ́ àwọn tajọ́ gbogbo ohun tí bá fẹ́ fún kó ṣẹlẹ̀ sí àdìsá Sunday àdìsá ọmọ aládìkún kó ṣẹlẹ̀ sí mi àti rẹ́mi. ìgbà tá a wá gbọ́ pé àwọn sójà ń bọ̀ lẹ́yìn. ẹ màá gbà yín ní mọ̀ràn kẹ́ fàárín yẹn sílẹ̀ ah. ẹ fàárín yẹn sílẹ̀ ìgbà wo lẹ rí àwọn ẹbí Sunday Ìgbòho kẹ́yìn olóyè Sunday Ìgbòho ìgbà wo lẹ rí wọn hmm. kẹ́yìn. à ń ríra dáadáa nítorí pé nǹkan tó jọ mí lógún kò ń ṣe pé lásìkò tí gbogbo kó tó di ìgbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ ní ohun tí mò ń bábọ̀ o tàjọ ń bábọ̀ o nǹkan tó jẹ mí lógún ni pé. ẹ sọ̀rọ̀ kan fún mi lẹ́yìn ẹni kódà nígbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ wọ́n rẹ̀yìn àtìyàwó wọn lọ fún bí nǹkan ó ṣe yanjú tí sọ̀rọ̀ yóò fi ní consume mo rántí pé sọ̀rọ̀ yẹn fún mi. mo sọ ṣùgbọ́n ẹ má bínú gbogbo aṣọ kọ́là ń sá lórùn ni. ọ̀dà ẹ fàárín yẹn sílẹ̀ nítorí náà gbogbo ẹ̀yin èèyàn mi èyí ni ọ̀rọ̀ tí Mr. Jábélé tó gbé wá alukurani ni mi ma arákùnrin yìí rí lẹ́yìn pé mò ń gbúrò ẹ̀ nígbà tí mi wà ní adarí hajj Ọ̀yọ́ state tóun náà dẹ̀ ń darí local government yẹ àríra rí physical òun lè rí mi o bẹ̀tẹ̀ mi ò rí rí physically èyí nígbà àkọ́kọ́ gbogbo ohun tó wí yìí ó ti ṣépè fúnra ẹ̀ ẹ dákun mò ń fi ọ̀rọ̀ Ọlọ́run bẹ gbogbo ọmọ Yorùbá ẹ má jẹ́ ká sọra wa dọ̀tá kó lóye Sunday Ìgbòho tó dé ẹ jẹ́ ká ṣera wa lọ́kan gbogbo wa ò lè máa ṣe tán ẹni tó máa ṣe ẹni tí ò máa ṣe ẹ jẹ́ àṣera wa lọ́kan ojú aṣebí ò padà hàn o ẹnìkan ò ní í dalẹ̀ kóun náà má forí gbé ní tí ò dáa gbogbo àwọn tí wọ́n ti sọ̀rọ̀ kọjá lórí ọ̀rọ̀ Mr. Jábélé òun náà ti sọ ó lóun mọ̀ yìí pé ìfẹ́ olóyè Sunday Ìgbòho ló jẹ́ kán wí bẹ́ẹ̀ kò sí ẹni tí ó fẹ́ràn olóyè Sunday Ìgbòho dénú tí ò ní tako gbogbo ọ̀rọ̀ wọ́nranwọ̀nran yìí kódà èyí ò fẹ́ lè ṣèṣe pé lẹ́yìn èpè kéèyàn ò tún ṣe nǹkan mi gbogbo àwọn tán ti sọ̀rọ̀ kọjá lórí ẹ̀ àdáyín lẹ́bi àmọ́ ẹ dákun ẹ má jẹ́ ká tún kógun ká tún máa bára wa jà mọ́ lásìkò yìí ẹ jẹ́ kọ́rọ̀ yìí ó lọ sinmi kájọ focus attention lórí bó lọ́lọ́run ó ṣe yọ Chief Sunday Igboho mo sọ̀rọ̀ kan sometimes ago mo ní nǹkan mẹ́ta ní kábẹ́ lọ́hùn kó má ṣẹlẹ̀ o bí wọ́n ṣe mú olóyè Sunday Igboho yìí kábẹ́ lọ́hùn kó má kú síbẹ̀ bí wọ́n ṣe mú olóyè Sunday Igboho yìí kábẹ́ lọ́hùn kó má da láàárẹ̀ tí ò ní tán mọ́ tó jáde ìkẹta kọ́mọ̀dì twenty twenty three kan tó rìlíìsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn mo fẹ́ ka ẹ máa finú tó ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ á ṣe bí ká ká fi ariwo orí íńtánẹ́ẹ̀tì sílẹ̀ tá a bá fẹ́ràn olóyè Sunday Igboho a gbọ́dọ̀ máa pariwo pa fẹ́ràn rẹ lọ ìyẹn wà bẹ́ẹ̀ bẹ̀tẹ́ni àtakò èpè lásìkò yìí bó o lọkùnrin yóò ṣe bọ́ńbẹ́ kó tó di january ló pàtàkì o tá a bá wọ january campaign lọ́kàn o majority ọmọ yorùbá ni ó bá campaign lọ o ẹni ó dẹ̀ wà nínú ìṣòro òun nìkan ni ó kù níbẹ̀ bí wọn bá bẹ̀rẹ̀ òṣèlú sì tán bẹ̀rẹ̀ sí há owó há ìrẹsì lásìkò tẹ́bi ń para àlú yìí àwọn tí ó jáde ó pọ̀ o ẹ má dìbò twenty twenty three ó lè má rí bẹ́ẹ̀ o torí ebi ń pa àwọn èèyàn gan kọjá nǹkan tá a lérò ebi ń pa àwọn èèyàn o àmọ́ tèmi ni pé ìpín èrè tó ga ọlọ́run kò yoruba fúnlẹ̀ yorùbá ọlọ́run má ehin yorùbá ó dèrò ẹ̀yìn àwa tá a jọ ọmọ yorùbá sọ wá dèrò èmi máa ń sọ mo tuntun sọ bí n bá tún wáyé ńgbà míì tó bá jẹ́ pé pọ́síbù kọ́lọ́run ó tún dáàyàn padà sáyé mo bẹ lọ́yìn yoruba yorùbá mo tún mi ò rí pé mo yorùbá torí ìran tó dáa jù nítorí náà kò ní jù báyìí lọ a ní fàyè gba ìbéèrè àtìdáhùn ìbéèrè àtìdáhùn a máa dá wàhálà sílẹ̀ nígbà míì gbogbo ẹni tó bá fẹ́ bá jábélé sọ̀rọ̀ bóyá màá ní kó fi nọ́mbà ẹnìkan náà àwọn tí wọ́n ń tẹ̀lé sílẹ̀ tẹ́ ẹ bá pé kó máa bá yín sọ̀rọ̀ tàbí kẹ́nìyàn máa bá yín sọ̀rọ̀ kó má tún lọ di wàhálà míì sí lọ́rùn Mr. jábélé nọ́mbà wo lẹ́ẹ̀ fi lẹ̀ àwọn tó bá fẹ́ bá yín sọ̀rọ̀ 0244 kan bá yín sọ̀rọ̀ gbogbo ntẹ wí mi ò mọ nǹkan kan pa o ẹ jàre ẹ jẹ̀bi okùsọdọ Ọlọ́run àmì ẹ ti fọra yín mọ́ ó yá. mo fẹ́fẹ́ mo fẹ́ fàṣìkò yìí bẹ gbogbo ẹ̀yin ọba aládéládé nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ọba aládéládé pátápátá látòrí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ní ọ̀fífẹ́ ṣàbígànná àṣìgàngàn eléruwà ńlàlá elérò ọ̀fìn ìlérò gbogbo ẹ̀yin ọba Òkè Ògùn Ọ̀kẹ̀rẹ̀ Òṣakí Asẹ́yìn ọ̀fìn Ìsẹ́yìn gbogbo ẹ̀yin ọba alẹ̀ Yorùbá pátápátá mo bẹ̀ ni mo bẹ̀ mo bẹ̀ yín ẹ má wo àṣìṣe wa mo fọlọ́run bẹ̀ yín mo fi àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá bẹ̀ yín ọmọdé ò ní mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ àti àmọ́jẹ ó ti ra wa lọ́wọ́ abẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde sí ọ̀rọ̀ yìí. ríra lọ́wọ́ tí jábélé wí kì í ṣe pé olóyè jẹ̀bi ìgbésẹ̀ tó gbé láti gba àwọn èèyàn rẹ̀ sílẹ̀ o ẹ gbọ́ yé o no bet àti àwọn ìgbésẹ̀ kan ti wà tí wọ́n ti gbé tó takà wọn bá à ń sọ̀rọ̀ sọ́ba ìní ń sọ̀rọ̀ lé lórí o olóyè Sunday Igboho is a terrorist kì í sọ̀daràn ẹ̀tọ́ ẹ̀tọ́ tó ń kálukú ní láti béèrè ìjọba gangan dẹ̀ nìyí ogun níjọba ò fẹ́ èèyàn lè béèrè pé mo fẹ́ nǹkan báyìí àmọ́ tó bá ti ń la wàhálà lọ kò síjọba tí ó wà níbẹ̀ tí ó dákẹ́ àwọn náà ó kíkì ìyẹn ni kábíyẹ ọlọ́run kọ́ lọ́run ó kó sọ́kàn ìjọba kan fi olóyè sílẹ̀ ẹ̀yà ẹ̀ conclude ọ̀rọ̀ yìí. so béèyàn bá dé gbogbo béèyàn dé ìlú Ìgbòho sì ṣe àwọn Fúlàní wà ń bẹ̀ bẹ́ẹ̀ everywhere ní gbogbo Ọ̀yọ́ ṣe òkè Ògùn wa yìí àwọn Fúlàní wà ń ohun tá a fẹ́ náà ni pé kéèyàn máa gbẹ̀mí àwọn èèyàn wa ẹ̀yin ọlọ́ba ọlọ́ba náà sì mọ̀kọ́ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ní àwọn tó ń bú ọba tí wọ́n á sọ pé kinní kankan kan nǹkan tó fẹ́ jẹ tó fẹ́ tẹ́lẹ̀ mi fẹ́ jẹ ni wọ́n wà ṣé gbogbo wọn náà ni olóyè Sunday Igboho rán níṣẹ́ ni Hmm. ẹ bá wa ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí kí olóyè Sunday Igboho kó kúrò láhàámọ́ tó bá ti kúrò láhàámọ́ gbogbo ohun tó pamọ́ yìí kedere ni ó padà kedere ni ó padà sí ogun àwa ọmọ Oòduà ọlọ́run á gbàdúrà wa. o ọlọ́run á gbàdúrà wa. gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí a dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run ò ní í ṣe wá lẹ́ni tí wọ́n á tẹ̀jẹ̀ sílẹ̀ nítorí kíran yorùbá lè débi tí ń lọ a sì bẹ̀ ọlọ́run ọlọ́run kó múlẹ̀ yorùbá délẹ̀ lérí àbí ọlọ́run forílẹ̀-èdè nàìjíríà ọlọ́run má jẹ́ kógun ọjà ń lu yìí o ọlọ́run kò fi wá lọ́kàn balẹ̀ àwọn tí ń sadarí wa lọ́wọ́ ń sìn ọlọ́run fún wọn ní ìmọ̀ àtòye tí wọ́n á fi darí orílẹ̀-èdè yìí tá a fi kúrò nínú ebi ebi pọ̀ nílùú o wáàsí kan bọ̀ lọ́jọ́ thursday mo fẹ́ pè ní ìmọ̀ràn fún bàbá tinubu ẹ̀bẹ̀ àti ìmọ̀ràn fún bàbá tinubu láago mẹ́sàn-án alẹ́ ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ lélẹ̀ tó wà lọ́nà ìbàdàn sí sẹ́yìn ó fèsì títì yẹn ni títì tó dáa gbáà ni buy one acre get one free five fifty thousand naira ó bá ti ra acre kan ábùn ọ̀ nìkan sí ó bá ra hundred acres anílẹ̀ tó lé ní one thousand acres níbẹ̀ bíyàn fẹ́ dálé sẹ́lẹ̀ àní bíyàn fẹ́ dá nǹkan míì náà tó jẹ́ dáadáa sílẹ̀ gbogbo ẹ̀ ló wà níbẹ̀ àwọn tí wọn bá kọ́kọ́ ra ilẹ̀ yẹn ní ọ̀sẹ̀ tá a wà ń bẹ̀ yìí títí di ọjọ́ sunday tó ń bọ̀ á wọn ṣe corner piece tá a fi dẹmákéètì ilẹ̀ wọn tá a dẹ̀ kórúkọ wọn sí lọ́fẹ̀ẹ́ tó bá ti di monday tí ń bọ̀ ìyẹn corner piece ti kúrò bẹ́ẹ̀ òun kálukú ó ṣe corner piece ara ẹ̀ ni zero eight zero three five zero double six one two two zero eight zero five seven eighty one eighty one eighty ẹ̀wọ̀n tó fẹ́ tẹ̀lé wa lọ sí àràfà àjì twenty twenty two ẹ tètè dáwó yín padà gbogbo ẹ̀yin tẹ́ ẹ gba owó àwọn tá a dá owó àjì padà fún lẹ́yìn ìgbà tí wọ́n stop àjì ó lé ní eighty million naira tí iléeṣẹ́ wa dá padà fún ẹ tètè kówó yẹn padà tó bá di january ó ṣeéṣe kan ti sọ pé kó ń kálukú submit list ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ join ẹ tètè join kó tó di january ó lè má possible mọ́ ọlọ́run sì lè ní kó possible umura december ẹ tẹ̀lé wa a stop owó gbígbà umura december tó bá ti di on the seven december a stop ẹ̀ ẹni tí ò bá ti sanwó títí di on the seven december ó tán nìyẹn a lo ọjọ́ mọ́kànlá nílùú mẹ́kà àti medina ọjọ́ mẹ́ta ní Medina ọjọ́ méje ní Maka ọjọ́ kan tá a fi wọbẹ̀ ọjẹ́jọ́ mọ́kànlá a wà lára Baitul di January one on the four à ń lọ sí Dubai a lọ́jọ́ mẹ́ta ń bẹ̀ a sì padà sílé èyí lètò tó wà fún yẹn kọ́lọ́hún ṣe nírọ̀rùn ẹ mọ́mọ́ yín wá sí skul wa lọ́stẹ̀l tó dáa Royal Go Group of School ọ̀fẹ́ nílé kéwú full time ilé kéwú ń bẹ madrasa tó kùnúnso dàbíyà ẹ mọ́mọ́ yín wá sílé kéwú wa ilé kéwú wa ọ̀fẹ́ ni lẹ́yìn tíra tẹ́ bàárà ọmọ lè máa gbélé kéwú lẹ́yìn oúnjẹ tí ó jẹ ní káwọn òbí ẹ̀ ọgbọ́ sí but school owó lòun ẹni ń wọkọ ẹni ń wáyà wọn jẹrà kalẹ̀ ẹ text message sí nọ́mbà Akeugba Gold I need an husband I need a wife tó bá jára lu òyìnbó tí ò sí Nàìjíríà tàbára lè lárúbáwá ẹ lo WhatsApp number zero zero five seven eighty one eighty one eighty lẹ́ẹ̀kan sí kí n tó dìde gbogbo ẹ̀yin tẹ́ gbọ́rọ̀ yìí Olúwa ó gbàdúrà yín o ẹ̀ ní jayé lo ẹ̀yìn ẹ̀ ní wọ́látì gbogbo àwọn tí wọ́n wà lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń jà fún olóyè Sunday Igboho ọlá yín ò ní rẹ̀yìn ẹ̀yin náà ò ní dẹni táyé ọmọ bẹ̀bẹ̀ fún gbogbo ntẹ́ fi ń jẹ́ nìyàn ọlọ́run ò ní gbà lára yín mo bí ọmọ Yorùbá ẹ má jà bára wa jà mẹ́ ẹ dákun ẹ fìjà sílẹ̀ lásìkò yìí ẹnìkan dalẹ̀ ẹnìkan ò dalẹ̀ ẹ fi gbogbo ẹ lẹ̀ fọlọ́run kí a fi rí ntà ń fẹ́ bí Sunday Igboho bá jáde ńgbà náà ọ̀pọ̀ nǹkan ni Sunday Igboho ti mọ̀ níbi tó wà o tí ò yí àwa ta wà níta o òun gan pẹ̀lú ògo ọlọ́run láìpẹ́ ọjọ́ yóò wá fẹnu ara ẹ̀ sọ gbogbo ntọ́ da torí lọ́hùn ọlọ́run ṣe nírọ̀rùn fún wa o subhan rabbika rabbil insati amma yasifun wasalaamu alal mursalin walhamdulillahi rabbil alamin ẹ pàdé mi lọ́jọ́ thursday aago mẹ́sàn-án alẹ́ ẹ̀bẹ̀ àti mọ̀ràn pàtàkì fún bàbá tinubu tó bá dijọ́ saturday ẹ pàdé mi láago mẹ́sàn-án alẹ́ ní fresh fm buy one get one acre free ilẹ̀ tá à ń ṣèpolówó ẹ̀ five fifty thousand ni bó bá ti ra éka kan ábùn ọ̀nì kan sí bó bá dẹ̀ra láàrin òní sí monday sí sunday tí ń bọ̀ yìí ààbọ̀ sí corner piece kódà àtúnbọ̀ sí nǹkan míì lọ́fẹ̀ẹ́ ọlọ́run ṣe nírọ̀rùn o sọ́lù alánàbí yìlẹ̀kẹ̀rì.